jóná dẹrùn. kí ló dé kí ló lè tó bá wọn. olórí burúkú lọmọ yìí kí mọ̀ yìí. kí ló ṣe. tẹ́ ẹ bá di bí ṣe ń pè mí ó pè mí ó fẹ́ pè mí kàtúnṣà ni sẹ́ǹdì owó mọ́tò òun fẹ́ wá bá mi òun fẹ́ wá bá mi mo sẹ́ǹdì owó mọ́tò sí báyìí láti jẹta wàhálà kò gbé kọ́ọ̀lù mi mọ́. so ti ráyè so ráyè rẹ àgùntàn rẹ ti rí bèlàwù rẹ bí o tó gbaṣu ọwọ́ rẹ jẹ eh? ayé ò ṣerú style mọ́ ọkọ sẹ́ǹdì owó sí bọ́ọ̀dì òde náà ṣé kò gbá mi nù. ó ti gbá ó fèkó hàn mí. ó ti fèkó hàn o. ní ayé tá a wà níbi ojúlàdé yìí. Ah, ah. ẹ mo filẹ̀ fọlọ́run eh. ọlọ́run ni ó ṣe dáadáa ah, fún mi. ẹ fàkóòtù ọlọ́run náà ni bọ́rọ̀ bá ti dàbá. ṣùgbọ́n ìmúra yín ni òní ó mà kẹjẹgbẹ. ṣé ti bàtà mi. <laughs> bàtà yín ni ibi ọkọ ẹlẹ́lọ yìí àbí bíbá tó ń bímọ yín. sórí ńgbà mo ti mọ̀ pé mò ń bọ̀ àṣìṣe eh. nílùú mo bíúdì ẹ̀ ni. láti Ghana. mo bíúdì nǹkan mi ni àmọ̀ sẹ́gbẹ̀ẹ́ bàtà ẹsẹ̀ yín. ó dàbí àgbẹ̀. ọ̀gá ló dé wò eh. Ah, olúwa mi ní Hey, ọ̀gá ni o ẹ rárá o ọ̀gá ni o ọ̀yà ẹ mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ yí mọ́lẹ̀ tán ẹ wọlé lọ ẹ wọlé kanlẹ̀ lọ tírèzì ẹ rẹ. Yeah. Ọlọ́run ṣàánú mi ni kò lè sún mi kò lè rẹ̀ mi tí èèbá ṣe pé mo máa gbé wéètì ẹni tí ò jẹun kánú kò gbọ́dọ̀ dán kí ni géètì kí géètì wò mọ́ ọ̀gá àwọn nẹ́pà gan wálé wọ́n mú ọkọ̀ àwọn òwò tó pọ̀ díẹ̀ wára bíi bíìlì àbí nǹkan kan so ó wà nù lébi tí inú ọ́fíìsì tèmi lẹ́gbẹ̀ẹ́ bí. ẹgbẹ́ fruit tó wà nù lẹ́yìn bẹ́ẹ̀ ni. dákun ẹrù. ẹ kúlẹ̀ o. ẹ káàbọ̀ sá. ọ báwo ni. yẹ sà. ìyàwó mi ń kọ́. wọ́n wà lókè sá ẹ káàbọ̀. Ah, pẹ̀lẹ́. yẹ darling, I'm home ọ́fíìsì náà ti gbélé fún yín àbẹ tó gba bòmí lọ ẹ jẹ́ n bá yín gbé. sẹ́yìn àtọ̀gá tí ń bòkù sọ̀rọ̀ ni nínú àwọn oṣù kánsá pàtó ọkọ̀ yìí dáadáa sá gbogbo ẹ̀ ló dúró kankan kàn ọlọ́run sórí tẹ̀mí náà lórí àpèsí wọ́n jẹ́ sí kọ́kọ́rọ́ kú láyé mi o. jalè. mọ́mì. kò kẹ́. mọ́mì mọ́mì mọ́mì oh, eh? ah, ẹ gbé wọn ẹ gbé wọn dádì ẹ gbé wọn dádì ẹ gbé wọn. tàbí kí n bomi wá ni ah. Ah, ẹ pẹ̀lẹ́ mọ́mì ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ eh? ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pa ẹ má lọ. ok ok jẹ́ àmú. Um, ẹ kúlé ìyá gànà ẹ káàbọ̀ ẹ pàtàrọ̀. àwa nìyẹn ṣé madam ti jẹun. ìgbà mo fọ bọ́tán nìsín máa ní kí wọ́n gbé omi ọkà wọn léna kọ́mọ́dé pé yóò tutù. ètò ti dà pọ̀ kò yé mi ẹ mọ̀ bá ń sọ̀rọ̀ ńgbà mímì n understand bẹ̀ ṣe máa sọ ẹ ẹ ẹ sọ separate àwọn ọ̀rọ̀ yín kó lè yé mi. fọ abọ́ àwọn abọ́ tá lò mhm. pé ní kí n gbé omi léna ńgbà wọn bèrò kàn yóò lè jẹ́ gbígbóná. so lọ́rọ̀ kan ẹ̀ tí ì fún màdàmú ẹ̀ tí kọ́mọ di tútù ni mo ṣe. ẹ ẹ ṣèwé jẹ fún wọn tẹ ẹ dẹmọ pọ máa jẹun in the next thirty minutes ejò kí ni kí ni gbogbo nǹkan tẹ ẹ ń ṣe nu ilé látàárọ̀ kí lẹ ń ṣe látàárọ̀. ájò pé kó sì mọ́ bá tutù náà mo ṣe. jẹ́ ká lọ sọ jẹ́ ká lọ sọ sí ti dáná dìde ẹ dìde ẹ dìde oh. ẹ dìde ẹ pẹ̀lẹ́ mọ́mì sọ́ọ̀rà ẹ má jáde ẹ má má jáwọ́ owó wọ́n ti fẹ́ wò wọ́n ti fẹ́ wò ẹ pẹ̀lẹ́ mọ́mì ẹ pẹ̀lẹ́. sorry sorry sorry bó eh, ah, kí ló ṣẹlẹ̀ kí ló jẹ kí ló jẹ náà eh, kí ló mu kí ló ṣẹlẹ̀. simple instruction ẹ kì í follow ẹ tinú yín báyìí lẹ máa ń ṣe nígbà tá a ti arrange fún bẹ́ẹ̀ ṣe máa dáná time tán máa jẹun time tán máa lògùn tẹ̀sẹ̀ wá sọ fún mi pé ẹ̀ṣẹ̀ fẹ́ máa ro kàánsìn ẹ wo ẹgbẹ́ àpò yẹn kẹsàn kẹgbẹ́ fún wọn pending time tó jẹ́ máa fi rẹ́ẹ̀dì ọkà tẹ́fẹ́ rò kán lè fi lògùn in the next thirty minutes. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. sorry darling pẹ̀lẹ́ mọ́mì mọ́mì pẹ̀lẹ́. ọ̀rọ̀ ń bẹ̀yìn ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́. sorry sorry ah. sorry. Ah. tálàbà tí. Ah. yangana. sorry sorry. ẹ pẹ̀lẹ́ mọ̀. kí ló ṣẹlẹ̀ ọ̀gá kí ló ṣe wọ́n. ẹ rà mà. wọn dé òkè ń sìn bí mo máa ṣe bá nìyẹn. ẹ rà mà ẹ pẹ̀lẹ́ mọ̀. ìṣèlú sí ní yílẹ̀ ló ń ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ mọ̀. sorry lọ. thank you pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ yé yé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sorry. Eh? obìnrin tí kò jẹ nǹkan kan ẹ mọ ẹ rọra o ẹ mọ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ mọ ọ̀daràn mọ ẹ rọra ẹ sàṣeyàn jẹ́jẹ́ ẹ mọ ẹ mọ ọ̀rẹ́ mọ̀ àbí inú ilé la sì wá àgbúrò kankan látà. ẹ dákun ẹ jọ ẹ mọ̀ pé láti dọ̀tẹ́ ti dénú ilé yìí nìyẹn ń sẹ́rí mo fẹ́ kẹ́ sí kékeré kan fún mi mo fẹ́ sáré rí èèyàn kan bí ẹ kàn máa ń sí géètì tẹ bá fẹ́ jáde kẹ́ sí láti padà. sorry sorry ẹ ṣe wọ́n á jọ. jí máa ń jí kí ló fi jẹ bẹ́ẹ̀ ṣe máa jẹ bẹ́ẹ̀ pé kí ló sorry <laughs> bami ṣá ṣílẹ̀kùn ṣílẹ̀kùn. bami ah, ah, pẹ̀lẹ́ sorry lọ. Ah, pẹ̀lẹ́ mú mi pẹ̀lẹ́. ṣé kí n gbé ẹ. pẹ̀lẹ́ mú mi pẹ̀lẹ́ oh, sorry lọ sorry sorry sorry sorry. pẹ̀lẹ́. Yeah. Drop, drop, drop, drop! Yes, sir. ok o ti wà ń bẹ̀. ṣé o máa drive àbí kí n wá drive sá gbogbo yẹn tó o bá lè sá jọ jọ jọ lọ sẹ́yìn bí ẹni fò lọ lọ gba inú géètì yẹn jáde jọ torí ọlọ́run wàá lọ ṣe létà kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ ẹ má yí o sílẹ̀tì kó sábà bọ̀ ẹ má yí wá o kọ́mọ̀ bọ̀ sílẹ̀tì kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀. o dàrí fún mi. kọ́mọ̀ bọ̀ kọ́mọ̀ bọ̀ ó yẹ yí ẹ yí ẹyin sọ́dọ̀ yín lọ wẹ̀ ẹ́ ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ̀ mọ̀ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ti ń já kìkìnní ìjú ẹ dẹ́ padà díẹ̀ tàdé ọ̀yá mo ti sígẹ́ẹ̀tì tán ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọlọ́mọ ìjà ọlọ́mọ afọ alábẹ́ kọ́lá kọ́lá kọ́lá kọ́lá kọ́lá kọ́lá ẹlọ ẹlọ ẹlọ sẹ́ẹ̀sì lọ ọlọ́mọ ìjà àdí ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹ jáde ẹ jáde ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹ ó yẹ ẹ̀pọ̀ bá lè báyìí ẹ̀pọ̀ ọlọ́run fún ọ lálàáfíà ọ̀gá ọ̀gá náà wọ́n fọ́ lálàáfíà o ọlọ́wọ́ fọ́ lálàáfíà lágbára ọlọ́run ìwọ ọlọ́run ọlọ́run náà yà rọ́rọ́ o ẹ̀yìn kúùkù. abẹnú kí ló ṣẹlẹ̀ ọba kan dòkè náà wọn bá wọn lẹẹlẹ àmọ́ tó ṣe wọn. kí ló sá tá àti dáràn báyìí. kì í àbí ṣé ká tẹ̀lé wọn ni. àwọn lè dà àwọn méjèèjì ò lè dá lélẹ̀. kí wọn làá fẹ́ báyìí. bóyá kì í ṣe kí ni. sọ mọ ìyá Ghana mọ yes ma'am. ẹ kú tọ́jú o. ẹ rọra o ẹ káàbọ̀ wọ́n fi ẹ̀yin méjèèjì jẹ oyè àwòdì ẹ lè gbé adìyẹ kí ni reason tẹ ṣe wà nínú ilé ìgangan tí madam wà lókè tí wọ́n ń pariwo tí wọ́n ń pè yín tí ẹ̀yin méjèèjì ẹ lè dáhùn ṣé wọ́n sanwó iṣẹ́ fún yín ni. Ah, wọn à pè mí èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò pẹ́ tí mo kúrò lókè lẹ́dẹ̀hùn nígbà mo mm-hmm. gbúrò mọ́tò dádì náà mo ṣe ń sáré bọ̀ kí n wá pàdé wọn kẹ́sì mọ́ wò káwọn máa ń mọ̀ bàdá mọ́ mo kó wọn kúrò lọ́dọ̀ wọn mo ní wọ́n mọ̀ lọ yàrá tiwọn nǹkan kò ṣe wọ́n tí mi fi wọ́n lẹ̀. iṣẹ́ ìsìn mọ̀ pé kò sí ní tí mò ń bọ̀ wá ṣe ní pálọ̀ kísìnì láyé tọ̀dọ̀ mi ibẹ̀ mo gbẹ̀yàn sí pariwo títí lókè o. o lè mọ gbọ́ èmi mọ̀ pé máa rí nǹkan kan sọ náà o. ẹ ẹ mọjú kẹ máa ṣèké lọ ẹ kó sì dànù jàre èèyàn ah, ah. ti fẹ́ kú sínú ilé ẹ jókòó síbẹ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa sọ èké èké nǹkan tí òkàn yín lẹ máa dá sí. sáà eh, ah! wàá lè mọ̀ sáà wàá lè mọ̀ pé kí á ní tó tó báyìí èmi ọmọ kí ni nǹkan tó bàjẹ́ lára rẹ̀. èmi ọmọ fún tọ́lọ̀ wá ká lára jẹ ṣé yàrá rẹ̀ lọ́wọ́ lọ ni ah. ebe ìkúlé wọn fún pé kọ́ mọ́ gbé ah. ní bọ́ìkọ́tà. ẹ ó lè fẹ́ rí èmú nǹkan fún ọ lọ́sibítù. ọ̀yà ìdèbí lọ́wọ́ torí mi làkóso òkè wà lọ́wọ́ rẹ̀. ọgbẹ́ kankaná. bọ́dà guriola ẹ ní láti fi ọ̀rọ̀ wọn lúwa ní àsìkò tí ẹ wà yìí torí pé kí ni ewé kan ò lè jábọ́ lára igi kí ọlọ́run má mọ̀ sí nítorí náà màá rọ̀ yín pé kí ẹ máa dúpẹ́ kí instead tẹ́ máa sọ̀rọ̀ dé sólùwà. Eh, ẹ pásítọ̀ ẹ ṣe gan ni sà nǹkan tèmi náà sọ fún wọn nìyẹn pé kó má rojú kó má ro ọ̀rọ̀ àròkàn torí pé ọ̀rọ̀ àròkàn ló máa ń fa ẹkún àsundá. òótọ́ ọ̀rọ̀ ni o ṣe rí ọ̀rọ̀ àròkàn ló máa ń fa ẹkún àsundá torí pé tẹ bá ní kẹ́ ẹ máa wò báwo ló ṣe ṣẹlẹ̀ ta ni ó pa ìyàwó yìí ẹ máa kàn mú mú ni o torí pé ẹni tí kò yẹ kẹ́ ẹ fura sí lẹ́ mọ́ máa fura sí. bẹ́ẹ̀ ni nítorí náà màá rọ̀ yín pé èyí tí ẹ kẹ́ fi máa rọ àrùkọ yìí ẹ máa dúpẹ́ fọlọ́run. ẹ ṣe mo really appreciate it gan pastor kí ni mo fẹ́ ṣe ṣe ó beyond me mo lè stop it mo bá lè stop it. ọ̀gá akọgi yóò mọ̀ gbọ́dọ̀ sóje ẹ sọ́kàn ọkùnrin ẹ dákun ọ̀gá. ẹ̀gbọ́n mi ẹ máa everything is gonna be alright. ẹ wo ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. ọlọ́run olúwa wa a dúpẹ́. májèlé májèlé ẹ wá dá tá a gan la wá mọ̀ tó lè dẹrù eléyìí wò tí yóò fún má dààmú májèlé jẹ. Hmm, àjàlá ta ń nọ ah, ah. sẹ́yìn kọ́hún ẹ dákun sẹ́nu mọ́tò ní ẹ ti wá jẹ ní abẹ́nu géètì. Ah, ẹ dákun ná kí ló fọ̀rọ̀ òfò báyìí tẹ́ ń sọ jáde lẹ́nu kí ló fara dáradára iná ṣé torí pé mi mo ti àwọn àkínsìn nílẹ̀ fi ronú pé èmi máa ń lọ fún màdàmú mọ́jèlé jẹ. àwọn alẹ́ yìí ni wọ́n ń sọ̀rọ̀ òfò ní kùmásí lọ́hùn tó fi dé àdé ìta tẹ ẹ mọ àtàpàmẹ tẹ ẹ fi Kumasi gbogbo ẹ papọ̀ tó wọnú ara wọn ọ̀rọ̀ òsì níbẹ̀ lẹ́nu wọn. ẹ ti rìnrìn àjò gan nu ayé o. àmúrin ìwọ náà ọdẹ ọdẹ àgádẹ sí sí Morocco sí Spain Tanzania lọgbàdé bẹ́ẹ̀ lágbára Ọlọ́run gbogbo tí òun ṣe fún màdàmú gan àmọ́ ìpè màdàmú òfojú rẹ wọ níjọ́ tó ti wà nulẹ bẹ́ẹ̀ gbogbo aláwọn ìpè wọn gbádùn bẹ́ẹ̀ ni. ìyá gánà. ah madamu. ìyá gánà kí ló ṣẹlẹ̀ látàárọ̀ mo sọ fún pé bí mo ṣe wọlé ebi ń pa mí ni mo bọ̀ láti fi ṣe yìí. ẹ wo ìsìn náà ni mo pa náà di ráìsì pé o kí n sáàfù ẹ kí n mú súfbò kí n bu ọbẹ̀ sí kí n wá gbé fún yín nulẹ̀. kí ló wá da yín dúró. iná mo ń ṣe. Mm. mo ti máa wo kalẹ̀. kí ló tó lò tún yọ ọmọ báyìí ẹ eh, kí ló ṣẹlẹ̀ ẹ pọ́ǹpù mi ni. ìsìn ní ìsáàjì rẹ̀. Ah, kí lẹ fi dáná nígbà tẹ́lẹ̀ sùn ṣáájú mi tẹ bá nídìí rẹ̀ sọ fún ọ pé nídìí omi nínú kitchen. ń gbọ́ ẹ ní pọ́ǹbù mo fi lémi kí mo. ẹ bọ́ sí báyìí. mo sọ mo ló gbóná. ó ń gbóná wo lè bá mi sọ ẹ sọ fún mi pé ti ṣe rice jiná eh. tó dàbí igi. mo ti ṣe jiná. kí ni. owó náà ni ó dò lẹ́nu iṣẹ́ rí lọ́dọ̀ wa ní bòbó lọ́hùn báwa ti ṣe sìnkáfá wa ni. nígbà tí ẹ mọ̀ pé fẹ́ máa ṣe sìnkáfá fáwọn ará ìlú yín lọ́hùn kí lẹ wá ṣe nílùú wa ṣé ìgbà tí mo ní pé kò ṣe ráìsì fún mi ṣé ìgí ni mo ní kò ṣe fún mi ni. màdàmú ṣe rí lórí eléyìí béèyàn ọba jẹ ìgbó kọ́mọ̀ pé gbòòlò ń fẹ́ jẹ hmm. béèyàn ọba sì jẹ ráìsì kódà wà ara ní rẹ sí. ẹ sọ́kè wọ́n ti bíìlì pẹ̀lú ìfẹ̀sẹ̀ bá mi sọ yẹn. mo ń fún yín ní sálárì kẹ́ ẹ ṣe oúnjẹ gidi fún mi ẹ wá ń fún mi lóúnjẹ yìí lóúnjẹ kí ni mo dẹ́pẹ́ pẹ̀lú yín kí ló pa yín lẹ́kùn kí ló pa yín lẹ́kùn. ẹ àti kí tó wá ni ẹ gbọ́dọ̀ kún sí mo wá complain fún yín nítorí ọlọ́run para ni mí ṣé torí eléyìí ní fi àrònú wípé ntọ́kàn ni kí n fún ọmọ jèlè jẹ ẹ dákun ẹ̀ ní dààmú o ọ̀rọ̀ yóò ní dojú ẹ mọ́ kò tí ì ṣe tèmi bọ̀ lọ́wọ́ o. yàgànà ó tó kóró sọ fún mi Eh, gbàdámù gan wo pé bọ́dọ̀ àgbà ò tiẹ̀ ga àbùkù tí wọ́n fi ń kọ̀ lọ́tọ̀ọ́jú sádárì tó ń gbà ó tó kó ronú gbàdá kó pé tó ń tọ́ fẹ́ ṣe rèé. wàláì mọ ẹsẹ gbà pé léàdí ò gbádùn lóòótọ́. pípín kí ni sọ́nà mi ni. mo fẹ́ kọ́ láǹdì ni ah, ah. ẹ fún támákì nọmba àti ọ́ láǹdì sí. ní kí ni ṣé wọ́n ti máa ń sọ̀rọ̀ yìí ti pẹ́ kẹ́kọ̀ọ́ gbàdúgbò aláìkọ̀rọ̀ aláàfin àti gbẹ̀tẹ̀ ṣé gbọ́dọ̀ ṣe fẹ́ ronú àti pa láti pa màdàmú láti fún wọn májèlé jẹ. ẹ ṣé ò tó torí ṣé gbogbo ń tà kálẹ̀ náà kò tó kọ́ fún yàn májèlé ah. àbí wọ́n gan fúnra lára rẹ̀ gan sóò lè ṣe bẹ́ẹ̀. èmi hmm. jọ kí ni màdàmú fẹ́ ṣe fún mi tí ń fi ronú pé májèlé lókù tí ń fi sóúnjẹ fún wọn. Abẹ́ni ah, ah. ẹ wá gbà mí Abẹ́ni. mọ́ mọ́ bá mọ̀. Abẹ́ni. wọ́n ah, mo ti ń bọ̀ wọ́n. ẹ káàárọ̀ mọ̀. ó dẹ̀ kí rẹ̀ kí gbogbo nọ́sẹ̀nsì tẹ́ bá mi perform láàárọ̀ kùtùkùtù ní after seven ọmọ mi ṣe wà lórí bed wọn sí dress up láti lọ sí school àwọn onímọ̀ ló gbọ́mọ wọn lọ sí school yẹn ó ṣe wọ́n lẹ́ ṣe kiri. mo ní sáré fọ àwọn aṣọ wọn tó dọ̀tí ni nígbà mo rí i pé wọn ti jì òjò sì tún ń rọ̀ wáyà òtútù lè máa mú wọn mọ́lẹ̀. amúṣe wọn pé inú yìí bu ni inú yìí bu ẹ̀rí òrùn sára táwọn ọmọ bá lọ sí school tẹ́yìn bá wà nílé táwọn ọmọ wa ń sùkùl kí lè má ṣe tẹ́ bá wà nílé ṣe àwọn pẹ́yìn làkàyè ọkọ̀ lọ́yìn sí lọ́dànù so káwọn ọmọ yẹn wá late day school kọ́ máa sọ pé àwọn parents wọn wà responsible kí mo fún yín salary fún ganan ṣé ẹ̀yà wèrè rí ni ọbálàjọ lára yín ọ̀rọ̀ yìí sí èmi ó yá ẹ wọ́n lọ́kàn tọ́jú àwọn ọmọ mi fún mi dàrí kọ́ lọ sí school kí ló ṣe yín tẹ́ ìṣe bí ajẹ́ tó fẹ́ bọ́ sómi kí ló ṣẹlẹ̀ ah abẹ́ni ṣé o wọ wèrè sílẹ̀kùn jẹrẹ. Gìlání ọlọ́run ní kó bọ́ o kí ló ṣe kàn mí mo ní kí ló ṣe kàn mí tí ìṣòro nu pé kí pípa pípa ló kàn. sórí ìwọ ló ráyè tó ń dáhùn méjèèjì ló àlè àlíkù àti ẹnba ní kí wọn ó mú apààyàn nínú àwa bẹ̀rẹ̀ níta dúró yìí hmm. ẹ̀yin gan lọ́wọ́ yín ò mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ara yín ò mọ̀. ìyá ń gánà ṣé ìwà òkè sá. kò sí ní tó ṣe kò jọ pé o gbádùn. kò sí ní tó mú mi. mo náà gbádùn ojú òsì wọn wà ọ̀ra ìtìsẹ́ àdìbọn ṣe rí ni. ẹlẹ́pẹ̀pẹ́ nu yín sàn ẹ̀yin gan làrún náà ń yọ lẹ́nu ah. Ah, ah. ṣé ẹ rò pé wọn ò mú ẹ̀yin méjèèjì báyìí lọ́rùn ọwọ́ níjọ́ tẹ̀ ń gbèrò àti pa màdàmú. Hmm. Hmm. màdàmú wọ́n ti sáàfù ẹ̀ sẹ́fẹ́ gbọ́ èmi mọ́ mọ iye ìyá tí ń jẹ mí náà wọ́n ti fọ́ mi létí láì mọ iye gbáàdì sí àyìntọ́jẹ́ pé mo jáde àwọn tírẹ̀nì lẹ́tọ́ ń dùgbẹ̀ ṣé kí wọ́n á kú torí tiwọn ni. ló ṣẹlẹ̀ sí park. a skip down lónìí. níbo ni mo sọ fún yín pa ẹ lọ ká sọ kúrò ní. ibo dẹ́sọ pé kí n máa lọ mọ́. ṣẹ́rí pẹ́ stupid ṣẹ́rí pẹ́ draft gan. mo sọ fún yín pé kẹ́rẹ́ gbé mi lọ sí báǹkì ní challenge ẹ̀ ń park sáàrin ọ̀nà ṣé báǹkì níbi tó ti ń ta ẹrin bíbà. mẹ́bí mo gbé ní àlọ́ sórí Akala Express ni. kí ló ṣe ń bẹ̀. mi mọ bóyá ẹ gbé mi lọ sí bank mo fẹ́ lọ gba owó ẹ gbé mi sọ́wọ́ Akala express ṣé bank wà bí báyìí ni. Mm-hmm. kí ló ṣe yín. gbọ́dọ̀ dáadáa mọ́. ẹ lè gbọ́ mọ́ mm-hmm. nǹkan tó yẹ kẹ́ ẹ ní lágílásì kékeré yìí náà nìyẹn tẹ́ ẹ ṣe dẹ́rẹ́fà ọmọ ẹgbẹ́ yín ah. ẹ tí wọ́n ní kẹ́ ẹ ra mọ́tò kẹ́ ẹ lọ síbi tó simple let's go to bank ẹ ń gbé mi lọ síbi tó ti ń ta irin. Eh, ẹ ní báńkì. Mm-hmm. báńkì kọ ovun ni. báńkì ibo báńkì pọ́sálẹ̀ ń jẹun. pàṣẹ bá débẹ̀ mọ̀ bí sí mò ń lọ bẹ̀. yes ma. Ah. Hmm. ṣé ẹ bá sun yín ká fi sílẹ̀ mo lè dá drive o ẹ bá mi mú kí mọ́tò mi o. mo ti ń lọ mo ti ń lọ. Hmm. ó ti padà yé mi lédè kan sá torí ẹ̀ lẹ fi pa. èmi kọ́. kí wàá ní òun tó ń ṣe báyà bẹ́ẹ̀ ni dákun kí ni òun tó ń ṣe ah, ah, alẹ́ yẹn ní gbéraga yóò máa ṣe báyìí yóò máa ṣe gàlégàlé dákun ná tí wọn bá pa ọjọ́ orí àwa mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ ṣé ti màdàmú sọtọjọ orí gbogbo wa ni ah, lẹsùn pa àṣìṣe lábẹ́ wọn èlò lówó tí ń fún àwọn náà tí ẹ bá ṣe pé kò sí sẹ́ńtà téèyàn ní kéèyàn mọ̀ forí rọ̀ wọ́n ní gbéraga o téèyàn bá wí tẹnu ìbábo galegale wọ́n pọ̀. ẹ wo ẹja àdodo ọ̀rọ̀ fúnra wa o iṣẹ́ tí o ti gán lọ jẹ́ kí ẹ wá bí o ọlọ́mọ tó ń já dáhà náà pa Ghana ni o gbogbo ẹ gbogbo ẹ ẹ̀ ń tọ́pa wọn kó náà mọ̀ kù mọ́ àdúrà mi ni pé kọ́lọ́ mi pẹ́ bú kú olójú wọn kọsẹ́ni tí ò ní lọ alimutu gan kó wa kálukú dọ́ mm. dágbára kú. ọ̀sẹ̀ sẹ́kọ́ jẹ́ pé wọ̀gàn ni ó kàn lẹ́yìn tí. ẹ mọ̀ lọ́ba ìmọ̀ wò yín ni o mọ̀gbẹ̀yìn mọ̀gbẹ̀yìn làgbálẹ́jì ké. ẹ̀gbọ́n mo ṣe find it difficult láti believe pé èèyàn kan lè ro ikúrò ìyàwó yín want to talk of pé poison that somebody could poison her but ta lẹ́yìn rò pé ó lè ṣe irú nǹkan bẹ́yẹn. wálé ó bẹ́tà kí n máa rò because àwọn tí fowó kẹ́sẹ̀ wọ́n pọ̀ gan-an you see why she was alive she stepped on so many toes as in mi ò lè kà so àwọn tó lè máa lépa ẹ̀ pọ̀ lẹ́bẹ̀ sí pé kó ṣá kó sinmi bẹ́ẹ̀. mo rò by now ó yẹ kí investigation kó ti máa lọ káàkiri lọ́tún lọ́sì táwọn ọlọ́pàá kó máa ṣàwọn èèyàn so we can get to the root of this case. no i'm not digging anything. but why. <laughs> let it just be you understand let it just be you understand because wọ́n fún ẹ wàhálà yẹn máa pọ̀ jù fún mi you understand ó dẹ̀ máa ọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa wọ́n kàn máa tọ̀yàn síjà ẹkùn ni you understand wọ́n á fà kó pamọ́ wọ́n á kàn sọ pé nǹkan kékeré ni àwa bẹ̀rẹ̀ wọ́n á máa fìyàn ṣe jẹunjẹun gbogbo kínní ò ní ní ìtumọ̀ mọ́ kò ní lórí kò ní nídìí wọ́n á ojú egbò tó bá ti sàn ojoojúmọ́ náà máa kígi sí ìbànújẹ́ yẹn á máa renew á máa renew ní gbogbo gbà at the end of the day náà. No àní padà tó tó ṣe bí yẹn ni so kíní yẹn òwò bíi wẹ́ẹ̀bù ló ṣe rí mo fẹ́ máa fúnra mi ń bànújẹ́ mo kàn bí pé tó a pé èèyàn ló bá pa kó nítọ́ náà má kú mọ́ mọ̀ pé ọba tó dá gbogbo wa ó wà lókè má ṣẹ̀dá oníkálukú ló máa gbàdájọ́ wẹ̀ just just let the sleeping dog lie please <sighs> àdúrà tí mo kàn ń gbà ni pé kọ́ ló máa mi tẹ́ sáfẹ́ rẹ̀. Um, kó dẹ̀ tọ́jú àwọn ọmọ tó fi sílẹ̀. Ah, eh, wẹ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn wẹ́ ní choice náà a máa gbà fọlọ́ náà. ó ṣe ó ṣe. You must be very tired, sir. Ah, Doyin, more than tired. Oh, ẹ jẹ́ kí n sáré massage yìí. Oh, no, no, no. Ẹ jẹ́ kí n ṣe. Má yẹ kí n stress ẹ, no, no, no, ó oh. ṣe. Yes, sir. You know what I'm stressing. Oshimo, I appreciate it. You're welcome, sir. Oshimo. So I'm done with the files. Oh. Yeah. Like seriously done? Yes, sir. So Madam tó ń sọ ni pé submit ẹ. Yes, sir. A lè submit ẹ anytime, sir. Yeah. it's a trust, you know, Jerry. Thank you, sir. So, um, nǹkan tí màá ṣe ń gbé màá project manager yẹn proposal ti ready. ọ̀ya say é mọ ẹ̀sà ìfì kẹ́ẹ̀kọ́ fún mi ẹ̀sà ìfì ìfọ̀dáyé ìfọ̀dáyé fòfò ẹ̀ mọ́ ọ̀dà ẹ̀kọ́ tẹ bá mọ̀ fún mi. My little mountain, don't you know the bed? We'll find out and back this day. Now, all the doctor, doctor said, no more monkeys jumping on the bed. Hmm, class yourself. Ilé mi dé kíláàsì, class yourself. Pa, pa ẹ ṣe báyìí pa pa pa pa pa pa ìmí ìwé lẹ túmọ̀. èmi sì ní rí hijk lmb qrs tuv wx y and z. ws y and z. wx y and z. ws y and z. wx. x. x. ó yá Why I said. Why I said. Oh yeah, a clap for yourself. ah, ẹ̀yin ọmọ ètò ìmọ̀ àwọn Oh yeah, come in mi níwèé, ẹ̀kọ́ mi léèbó kan. Ẹ̀kọ́ mi Come. Kémi, ah. Ẹ̀yin rẹ́rìn ni. Yẹ̀yẹ́ mọ́ dùn yàn o, mi láìkẹ́ o. Mo ní ẹ̀kọ́ mi léèbó kan. Kí ni kí ló múná wá? Sẹ́wọ̀n <laughs> kí mo ń ràn ní sẹ́wọ̀n kí mi náà ti ń rẹ́rìn. <laughs> Ẹ̀rín dáadáa. Ibùsọ̀ mi dẹ́rù sọ ìtẹ́rù ibùdó nílé ayé mo sọ ìtẹ́rù ibùdó nílé ayé. omi débi re òwe omi débi ayọ̀ orí omi débi re òwe omi débi ayọ̀ mi wá. ibùsọ̀ nílé oníbùdó láyé ibùsọ̀ nílé oníbùdó láyé o ibùsọ̀ nílé oníbùdó láyé ibùsọ̀ nílé oníbùdó láyé o. ẹnìkan bẹ ní kọ́lọ́fín fọ̀pá ránṣẹ́ sí kedere o nígboro ayé gangan o bọ̀dá mi ẹ̀yin àgbà ní tabaníkà díjú kẹ́ni burúkú kò fi kọjá ẹni rere máa kọjá yìí ò ní mọ̀ tabaníkà kàálé ní méjì ó máa ti ń lọ bí eight months tí ìyàwó yìí ti ṣaláìsí and uh, ever since then mi ti rí yín pẹ̀lú obìnrin kan àbí mìíràn àbí bọ̀dà ṣó níbi ẹ̀ ṣe ń dọ́gbọ́n sí ti mi mọ̀ ni. no <sighs> mi ò lè gbọ́ sí ọ̀rọ̀. <sighs> <laughs> bọ̀dá mi ẹ máa nídìí career lady tó wà learned tó máa lè understand yín pẹ̀lú àwọn ọmọ yín then she will be able to care for you ẹ̀yin gan career man ní ẹ̀gbélé àwọn ọmọ máa wà nílé kò sí àwọn ọmọ ẹ wẹ́rù secretary yẹn ń sìn she is very learned ó mọ̀ yín ó mọ̀ ọmọ yín she will be able to care for you and your children. Could any see problem. Wale? Sir. <laughs> you see toba mon mọ nǹkan tí ìyàwó mi tó di olóògbé tó Oh, mi rí ni ò ní bá mi dámọ̀ràn pé kí n tún try a career woman. What? Àwọn olóyìnbó boo. máa ní once bitten twice shy mọ̀nìkìní ń bẹ nígbó ti dún màwúrú wo ẹ̀yin fọ́kárọ́ mẹ́dìyẹ tó ní rògbò. borí ẹni ló ń yọ ní lórí ẹyẹ ẹ̀dá ẹni àṣìgbè ní lókè ẹ̀. now listen jọ dúró nǹkan kan yé mi kí gan ni ìtumọ̀ wípé mo níyàwó nínú ilé mo lọ sí ọ́fíìsì látàárọ̀ mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ mo gbáṣẹ́ mọ́ rí mo ṣe everything bẹ́ẹ̀ bí ṣe máa jẹ bẹ́ẹ̀ bí máa mu ó ní mo bá káàkiri lọ́fíìsì látàárọ̀ mo tún wá gbọ́nu lé wá kí n jẹun gẹ́gẹ́ bí ọkọ oúnjẹ tẹ́ ti gbé sínú freezer ìyẹn ti froze mo wá bẹ̀rẹ̀ sí ní bá oúnjẹ yẹn fà látàárọ̀ mo fẹ́ defroze oúnjẹ ó di problem sí mi lọ́rùn mm-hmm. sọ fún mi kí ni ìtumọ̀ mi nílé gẹ́gẹ́ bí ọkọ. ẹ pẹ̀lẹ́ o mr workaholic oníṣẹ́ ṣé wọ́n nìkan ló ń ṣiṣẹ́ yìí sọ fún mi ṣé ìdíjókòó sún lé mò ń yìí wo kó bá máa sí wàhálà ni mo ṣe ṣe oúnjẹ sínú freezer for everybody láti choose nǹkan tó bá fẹ́ jẹ kó dẹ̀ microwave kó dẹ̀ jẹ kí ló ṣẹlẹ̀. just listen to yourself èmi rò pé ojúṣe gẹ́gẹ́ bí ìyàwó gidi ò ní pé ìgbà tí mo dé láti ibi iṣẹ́ kó prepare oúnjẹ sílẹ̀ níwájú mi oh. a very fresh one fresh meal tó ṣẹ̀ṣẹ̀ tán ó gbé fún mi ó serve mi mo jẹun tán ó gbé oúnjẹ yẹn lọ ọkọ mi báwo lóúnjẹ tó jẹ bó ṣe yẹ kí ìyàwó ṣe máa ṣe nìyẹn. <laughs> nice one mr goriola sorry láti disappoint ẹ nígbà tó mọ̀ pé the kind of woman tó ò fẹ́ ní láìfọ ẹni méjì tó fẹ́ kó máa ṣe oúnjẹ fún ẹ kó máa nu oúnjẹ sí ẹ lẹ́nu kó máa kúnlẹ̀ fún ẹ kó tó jẹun kó máa pàǹpà ẹ kó tó jẹun kó máa pààkì abọ́ tó fi jẹun lọ sí kitchen kúrẹ́tò padà sí village yín kó lọ múyàwó mẹ́. fúnkẹ́ tó máa sọ nìyẹn. yes kí ló expect kí n sọ mo bí ẹni kí ló expect kí n sọ jọ ṣé slave ló fẹ́ níyàwó ni mo bí ẹ̀ náà kó bàbá máa ṣe arguments all the time ni mo ṣe advice pé kó jẹ́ ká cook ṣó gba ni. oh ká gba cook. yeah. just listen to you lákọ̀ọ́kọ́ o lè tán ọmọ o lè ṣètọ́jú lé o ní ká gba nani now this time around o tún ti sọ pé o lè dáná oúnjẹ mọ́ ká tún gba cook kí wá ló ń ṣẹnu lé àbí bí ìyàwó. point of correction. okay mi sọ fún ẹ pé mi ò lè ṣe oúnjẹ ìwọ ni o fẹ́ jẹ oúnjẹ tí èmi ń ṣe sínú freezer now tó bá fẹ́ fresh meal gba cook tó bá máa ṣe ń jẹ fún ẹ ká pé tó wó ni i will pay don't worry. it does not make sense so gẹ́gẹ́ bí ọpẹ́ sí mi ò lè jóúnjẹ tó fresh. má ní apàtẹ́ sọ tí ń i still want my wife i want a, a full one that will cook for me that will take care of me. ṣé mo yẹ kí n ṣe é ni mo ṣe é ni look at me look at my skin wà wọ mi náà mo rẹ̀ pé oúnjẹ oúnjẹ inú freezer mo jẹ all the time mi ò lè jẹ fresh food mi ò lè jẹ veggies mi ò lè jẹ gbọ̀ngàn tó yẹ kọ̀ọ̀kọ̀ ọkọ̀ tó ń ṣiṣẹ́ mi tèmi kó máa jẹ. aláìmoore ló fẹ́ yà ẹgbẹ́ mi lè lórí bó ṣe rí ọlọ́run ò ní ẹ lára mi ò ní ẹ lára kílẹ̀tọ̀ ní rẹ lára ó kàn ń pariwo ó ń pariwo ni ó ń ṣiṣẹ́ mò ń ṣiṣẹ́ ó ń filẹ̀ mò ń fi sílẹ̀ wọ́n ti yún mi kí ló ní gangan. tó ń gbé iṣẹ́ tó ń ṣe nulẹ̀ ló lè rò pé wàá ṣe máa tó rẹ̀ ní mi lára iṣẹ́ rẹ̀ like I said. kémi fi ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ṣé wọ́n lè sọ fún àwọn àbúrò ẹ̀ tó wà nínú ọkọ̀ pé kàn fi ṣẹlẹ̀ kàn má ṣiṣẹ́ mọ́. wọ́n máa lóbi sílẹ̀ mẹ́rin. ṣé o fẹ́ nà mí ni. òun rẹ̀ mi sílẹ̀. kọ́kí sọ fẹ́ nà ni. kọ́kí sọ ṣé má balẹ̀kùn jẹ́ tó tó bá bàjẹ́ tán sàmọ́ tó bá dáwó tó bá fi ṣe náà ni. you don't mean that. what are you saying? <coughs> mo ò tí ì sọ ọkọ fún ẹ mo kàn ra mú tíntín ní nǹkan tó fojú mi rí ni ok ṣé kí n bọ́ ṣùgbọ́n bùzẹ̀ now ǹjẹ́ o mọ̀ pé timetable èmi àti ẹ̀ fi ń ṣe bí ọkùnrin àtọ́bìnrin nígbà tó wà láàyè. ẹ mi nẹ. mi ò kàn lè súnmọ́ anyhow ìyàwó mi ni máa sọ fún mi pé láti monday títí wọ thursday kò sí nǹkan tó jọ because òun máa ṣiṣẹ́ ó máa rẹ̀ ń so àtàlẹ́ friday ni mo ti free friday saturday free day mi nìyẹn nǹkan tó bá wù mí mo lè ṣe tí mo bá fẹ́ try sunday gan àfi kó jẹ́ àárọ̀ ó máa sọ pé tó bá ti dìrọ̀lẹ́ sunday ó máa rẹ̀ ń wọ monday because career woman lòun ah, ah. so ìdí tíru secretary mi àbí anybody nírú category yẹn tí wọ́n ṣe lè work for mi nìyẹn mi ò lè try mọ́. ẹ bọ̀dá mi náà tí mọ́tò bá pààyàn àbí tí mọ́tò bá gbààyàn mọ́tò náà náà máa fi gbé e ẹ lè torí bad experience tẹ̀tì nìyẹn kẹ jẹ́ kó affect the future tiyín àtàwọn ọmọ yín máa wá nǹkan ṣe náà ni àbí nǹkan tí wọ́n sọ fún yín yẹn náà lè fẹ́ ṣe. in fact mo ti rí kò ń ṣe pé mo ṣe ń wà káàkiri. really. bẹ́ẹ̀ ni mo ti rí obìnrin bó ṣe sọ fún mi pé ọmọ oko tó máa tọ́jú mi hmm. tó fit into gbogbo nǹkan tó sọ́ngbà yẹn mo ti rí i wow ẹ bọ̀dá mi hm? níbo lẹ ti wá rí ọmọbìnrin tá à ń sọ yìí. ó wà lákàtà mi mo ṣe ń bẹ sọ̀rọ̀. lákàtà yín. nínú ilé mi. Ah, táwa lè yàn tá à ń sọ yìí. Abẹ́ní ni o. Ah, Abẹ́ní kì í ṣe nání yín nìyẹn. kí ni nǹkan tí ẹ rí lára ẹ̀ tó wà special tẹ fi rò pé bóyá àbẹ̀ní lẹ fẹ́fẹ́. wálé máa sọ yẹn mọ sí wọn ní beauty lies in the eyes of the beholder èmi ni beholder èmi ni mo mọ nǹkan tí mo rí everything about that babe lo special every single thing ó mọ̀ tọ́jú èèyàn ó mọ̀ tọ́jú ilé ó mọ̀ ń pa aṣọ téèyàn ń wọ̀ bó ṣe ń wọ̀ yẹn ó mọ̀ tọ́jú ọmọ yẹn nípa bàbá rẹ̀ in fact ìgbà tí Fowókẹ́ ti wà láyé ló ti bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmọ mi and <laughs> òun làwọn ọmọ yẹn máa ń pè mọ́ mi òun rí bíi wọn so ìsìn tó wá bó ṣe ń ṣe ó máa jókòó tí wọn pẹ̀lú homework assignment àwọn ọmọ mi ò fẹ́ rí látìgbà tó ti tó ti di pò tó wà pẹ̀lú wọn everything everything lọmọbìnrin yẹn mọ̀ mi ò rí nǹkan kan tí kò mọ̀ everything pátápátá ló mọ̀ o lè o má ever judge uh, ìwé pẹ̀lú cover ẹ̀ tó bá rí lè jókòó tì ló ṣe máa pe o oh, wow so ọmọbìnrin yìí tó yìí ok jẹ́ kí n tún wá jẹ́ kí n fún ẹ ní nǹkan tó lè rò láéláé ó mọ̀ pé mo like kí n máa fresh food and you know, vegetables uh, fruits and all that ó wá rí i pé owó tá a máa ń ná sídìí ẹ̀ pọ̀ ó wá advice mi pé àṣà ah, òun dẹ̀ wo nǹkan kan mo ní kíni wáyé tí mi ò ṣe ra ní bóyá bíi um, you know, oko kékeré kan kàkànrà ṣe kó má wà mechanized so gbogbo fruits yẹn a máa gbìn a dẹ̀ máa ní ẹ̀fọ́ a máa ní ata so tí a máa ti fẹ́ jẹ fresh àjẹyí tó bá dẹ̀ kù kó má bàa waste a máa ta will you imagine wow pẹ̀lú ọmọbìnrin máa wà enterprising the level yẹn. I don't know she could be that intelligent. I am telling you she is and even more so gbogbo yẹn ló farasin tèmi rí tí mo ṣe wò pé ìgbà tí mo ti wá nǹkan tí mò ń rí báwo lè jẹ́ tún máa fi mú fúnlẹ̀ kéèké má lọ́ọ́ fi mú kó hmm. pàǹtì. that is just it. <sighs> bùdá mi hmm? ibi tí a fojú sí báyìí ọ̀nà máa gbábẹ́ ah. eléyìí tí mo dẹ̀ ń wò yìí ìfẹ́ lẹ ti yóò yóò. <laughs> <laughs> you are going to write about being trapped somewhere. Choose one of these settings. A shopping mall, a forest, a beach. Dad, what happened? Why did you stop reading? I need to ask the two of you a question. Okay, what is it about? Okay. Do you like Abel? Yes, Fidola. Like, seriously? Yes. yes. Okay. Now, I need to ask you another one, okay? And you need to be sincere with me, okay? Nothing but the truth, okay? You know, thou shalt not lie. All right. Do you mind if she becomes your new mom? Yes. Say that again. Yes. Oh, come on, come, on, come, come, come, come. come. Oh, I love you, darling. I love you so much. Yes, ma. Um, by yẹn ti ó ti ń bọ̀ láti wá deliver ọjà yẹn ma. Yes, ma. Ó máa tó dọ́dọ̀ yín sí, ó máa pe nọ́mbà yẹn tó bá ti dẹnu géètì kan. Gbogbo ẹ̀ ni ma. Yes, ma. All right, ma. I'll call you back, ma. Good uh, afternoon, sir. Mr. Boniface. Yes, sir. Welcome to Anakin Empire. Yes, sir. Thank you, you so much. Yes, sir. You're Welcome. Yeah. Uh, okay. Looking so cute, guy. Oh, thank you, thank you. So, uh-huh. Do you know what you are going to do? We need to buy some stuffs for Auntie, okay? Mm. And you will build the one to choose something beautiful, okay? Really? So, there you go. Choose yours and choose yours. This one. Oh, really? This one. Oh, ẹ mọ nǹkan tó fine. Oh, this one. Ah, ah. ah okay. uh, <laughs> wow. Uh, and he's 18, exactly your size ma. Oh, kí ló dé ṣe báwo làwọn ọmọ ẹ ṣe. ẹsìn wọn size one, ah mr boniface. that's what we do sir. i don't like that okay. <laughs> i'm sorry sir. sorry size wọn. okay well again pick something else. this one. That one. Okay. Ṣòkòtò eh, ma lele. Bẹ́ẹ̀ni na. Ẹ máa wọ ṣòkòtò. Ó ní tọ́ọ̀pù náà. Nǹkan tó mú fún ẹ nìyẹn, ó ní ṣòkòtò ó lẹ́wù. Okay. Ṣé òwe máa wọ? Ẹ ṣe sà. All right. All right, let me package it, sir. All right, all right. So ẹ fún mi, okay. Yes, thank you. Jókòó ẹ jókòó. Ẹ fún mi ní. Um, Má bọ̀. Ẹ jẹ́ kí n mọ bí òògùn ẹ̀ fẹ́. faránṣẹ́ sí kedere o nígboro ayé gangan o. mọ̀nìkìní ń bẹ nígbó dídùn màwúrú wo ẹ̀yin fọ́kárọ́ mẹ́dìyẹ tó ní rògbò. orí ẹni ló ń yọ ní. orí mi àyè. ọ̀gá hmm? bó la wà yìí hmm. máa. Àbẹ̀ní. sá. Um, látọjọ́ ni mo ti ń wòye ẹ̀ mo ti ṣọ́ ẹ̀ mo ti ṣọ́ gbogbo wa ẹ̀ mo ti ṣọ́ iṣẹ́ ah, kí ló dé ọ̀gá kí lẹ̀ ń ṣe. Àbẹ̀ní. sá. gbà láti jẹ́ aya mi lọ́la ó wù kí n fi ṣe ìyàwó kí n lè jẹ́ ọkọ ẹ̀. èmi. mo ti wo ìwà ẹ mo ti wo ìṣe ẹ mo ti wo ìsọ̀rọ̀ sí ẹ mo ti wo gbogbo nǹkan tọkùnrin wù lára obìnrin pátá ní fi dá lójú pé gbogbo ló tẹ́ lọ́rùn now listen to me mo ṣetán láti tọ́jú ẹ títí títí ọjọ́ ayé ẹ. ha èmi èmi ọ̀gá ọlọ́run o. Abẹ́ni. bàbá. mo rò pé ìjókòó wa èyí ọmọ sí ọ ní kàyéfì. rárá o kàyéfì bíi ti bò ẹ̀yin lẹni lẹ́yìn nígbà bá wù yín lẹlẹ wọlé lẹlẹ jáde kàyéfì bíi ti bò wà ní. ọ̀kàrẹ̀ àyà rere lẹ́ẹ̀dẹ̀ ọkàn lágbára Èdùmàrè àwa la lu ọ̀gbọ́. Hmm, gbogbo ojú tó wà níkàlẹ̀ yìí gbogbo ẹ̀ lọ́mọ pátápátá yàtọ̀ sọ́mọbìnrin tó jókòó lọ́wọ́ ọ̀tún mi. Hmm, bẹ́ẹ̀ ni ẹ̀yin rèé olórí ẹbí wa ni ìyápọ̀ mi sì rèé iye elégbò ọkọ tèmi lèmi ń wò lọ́ọ̀kan tí ń wò mí tí ń wò mí alábí ah, òótọ́ ni ọmọbìnrin nìkan ni ó ṣàjèjì ẹ káàbọ̀ ẹ ra ẹ pẹ̀lẹ́. o ṣeun aya mi sórí lẹ́ẹ̀dẹ̀ wa ẹ̀yin mi ìníwọ̀n ìgbọ̀mẹ̀jọ. àmín àmín sọ wá rí ọmọbìnrin tó ń wé olùrànlọ́wọ́ rẹ̀ la mú wá. olùrànlọ́wọ́ bíi ti bò. <laughs> ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo wàhálà tó ń ṣe inú ilé ti pọ̀ jù yóò máa ràn ọ́ lọ kí wò ó gbégbá kóun náà gbàgbọ́n. irú à ń pọnmi à ń táyìí ká ṣe à ń wọlé ìdáná nígbà ilé ìbá sì ti wà wọn bá wàhálà àti ọmọ òní ọmọ bọ̀ lójú gbogbo ah, ẹ wo èmi ò rò pé mo nílò ọmọ ọ̀dọ́ ah, ọmọ ọ̀dọ́ bíi ti bò ṣé tí n bá tẹ̀ wá nílò ọmọ ọ̀dọ́ ṣé irú géńdé báyìí nínú ẹ̀ bá ń wá ni àti pé gbogbo iṣẹ́ tẹ̀ kàkalẹ̀ kò tó gbé sáyé lójú tèmi o nítẹ̀yìn náà mọ̀ ni pé ìyìn sọ̀lẹ̀ o ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí n nílò ọmọ ọ̀dọ́. téèyàn ọba boná ọlọ́ọ̀mọ́ra lókun a máa pè é sọ̀lẹ̀ akíkanjú ọbẹ̀ ẹ̀sìn nìyẹn ṣùgbọ́n èyí tá à ń wí ibẹ̀ ni wípé ọ̀dà pọ́n aláàṣẹ́fà wọ́n ọmọbìnrin tó jókòó yìí òun àtọkọ rẹ ní à ń ṣeré gèlè ní à ń ṣàṣepọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ òun bá lóyún àti àṣeyìí sí nígbà wàá sọ fún mi mo bú mo họjú ma mo lè rí ma láyà pé kí ni mo irú irú irú ìrìnkúrìn wo lórin yìí kí ló ṣe ọ ṣùgbọ́n ju gbogbo rẹ lọ ọmọ ẹni ò ní burú ká lè fẹ̀kùn pa mo wá ní ọ̀dà o á gbé lẹ́yìn ń sì mú òun náà lọ á wà á bí ọ kọ dákun sí èdénú hmm, ìdínú kì í ṣe wípé ọmọ ọ̀dọ̀ tí ọmọ bọ̀ fà bọ̀ fà wò bí ẹ ṣe. kọ́ ọ̀fà mọ́ra ni ẹ ti ń sọ orí ọmọ nípa ọmọ wáyé láìpẹ́ láì jìnnà ọlọ́run ó sì ṣètò sí i. àmín àmín àmín àmín. Alábí ó fún yàn lóyún hmm. Hmm. ó ti dà á jẹ́ pé ara mi nìṣòro wà ní mo níṣòro ah. èmi gangan mo níṣòro ah. bẹ́ẹ̀ ni ebi mi làgàn tí ń lóyún ní ah. èmi mo níṣòro. rárá mo rò bá àwọn o. àbí àlàbí èmi mo níṣòro ó sì ti fún yàn lóyún. bọ́ọ̀lù ọ̀sẹ̀ fi orí lórí òun ọlọ́run ó sì sórí ọwọ́ rẹ̀ fún ọ. kí ló dé bó o lọ sí ń wò yìí. ibo. ojú tó fi ń wò mí ọjọ́ tèmi baálé mi nǹkan tí bàbá Fákúnlé kó fún mi ni wọ́n ní pé eléyìí kí n fi fọ́ ẹ̀pọ̀ mọ́ eléyìí wọ́n ní kí n fi fọ ojú ara pé kí n wá rí i dájú pé níjọ́ tí n bá ti lóhùn náà ní kájọ súnmọ́ ara wa wọ́n ní kí ibà ti nì. wà ní sí wàhálà ọlọ́run kò dé gbogbo ìgbìyànjú aládé láàrin ṣe lásán. bá ti ṣe tán ní ìsìn rí èpo ẹ̀kọ́ ní ìkọlù baálé mi oúnjẹ yín ti jóná iwájú. Ah, ó dà ó ṣe àyà mi mo ń bọ̀. ẹ̀ ń bọ̀ bíi bò ilé ṣe gbogbo wàhálà báwọn kí n dáná oúnjẹ tán kẹtọ àmọ́ dájọ́ sí ẹ lè bọ ẹnì ìṣókè wà lọ jẹnsìn. bẹ́ẹ̀ tí ẹ rí mo mọ̀ pé òkè fẹ́ jẹ́ kó oúnjẹ èèyàn tutù rárá. bẹ́ẹ̀ ni ìgbóná gbòòrò là ń jọpọ̀ lọ ẹ wá rí ìdí oúnjẹ yín. ọ̀dà mo ń bọ̀ ẹ̀yìn àbẹ̀lẹ̀ mi jẹ́ lọ jẹun tó bá di alẹ́ aṣọ yòókù. ẹ fẹ́ lọ jẹun àwọn náà ti mọ̀ pé ẹ̀sọ́ lálẹ́ wá rè ìdóúnjẹ yín náà ebó kùnú lẹ́ẹ̀ fi gbé títà tẹ́ fi sọ̀rọ̀ tẹ́ sọ ẹ já lọ. oníkú ló mọ ká o onínú ló mọ ọnú gangan o ẹni wá di ọ̀rọ̀ yìí o àlùdọ́mọ ẹ̀yẹ lóró gangan o. baálé mi ah. baálé mi. Ah. àjíkẹ́. ìmọ̀ ah. ẹ̀wọ̀ gbogbo ẹ̀yìn ah, ní irun mi abẹ́nú mi ìsànsáré káàkiri ni gbogbo ẹgbẹgbẹ mi o. pẹ̀lẹ́ bó ṣe máa ń ṣèyànnú nu bọ́mọ ṣe ń ṣèyànnú. èmi ò mọ iye ìbí kan rí ẹ̀dá fẹ́ wá rí bá mi wọ ẹ̀yìn mi. kí wọ́n lọ wọ ẹ̀yìn báyìí. ilé sùn ilé sùn. jẹ́ ń lọ wọ ẹ̀yìn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ wà lójú àmọ́ ó yá yàrá rẹ̀ ah ah ah ah pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. nígbà tẹ́bi ń pọ́ tó wà fẹ́ gbóúnjẹ ní ìsìn a ní o gbà. a ní kó o gbóúnjẹ o gbà. ẹ ẹ ẹ kí wọ́n rí ẹ̀ ń fọ́ ọmọ mi lóúnjẹ pé màmí wá jẹ̀lé àbí táwọn yín jẹ́pẹ́jẹ́ pé màmí wá jẹ̀lé pa mí lọ́mọ àbí. a ò sì bẹ̀rù ọlọ́run fífún mọ́jẹ̀lẹ̀ jẹ bíi tìbò ní sunkún ni mo sì rò pé bíi ní pa ló jẹ́ bá a tó ń jẹ kékeré. àsìkò rẹ̀ ọjọ́ ilé ní tú. bẹ́ẹ̀ ti máa sunkún nìyẹn ẹ wá pé kí lè rè yín dàbá pa mí lọ́mọ kí lè rè yín pa mí lọ́mọ bẹ́ẹ̀ ẹ gbàgbọ́mọ̀ kí ẹ bá rí nǹkan tí ìyàwó ṣe lónìí mo bọ́ wọlé mo pé kí wọ́n bá gbọ́ ọmọ mi dání tó bá ní kí kémi ó gbọ́mọ lágidi tí mo gbé láwọn lọ́wọ́. Ah, ìwọ ọmọbìnrin ò sì bẹ̀rù ọlọ́run ò sì bẹ̀rù ọlọ́run. bẹ́ẹ̀ ni o lẹ́sẹ̀ bẹ̀rù ọlọ́run kọ́ bẹ́ẹ̀ lọ́run ni ẹni tí ò nírú ẹni ò lè mọyì ẹni ó wá kúrú ọmọ làǹtìláǹtì ó pè lọ́mọ láǹgìdì sórí pé ní bìnìyàn sọ́ra rẹ o kò sọ́ra rẹ o wọ́n ní orí ọmọ báyìí ní pọ̀mọ́ wáyé báwo lọ ọmọ yìí ṣe fẹ́ pọ̀mọ́ wáyé fún ọ. gbẹdú tó ń lọ́nà pa o ti parọ́ jù ti parọ́ jù wo ẹja wọlé lọ. olówó da. wo filẹ̀ filẹ̀ filẹ̀ tó bá tó bá ti ti má. Alábí. ó ranù. Alábí. Ah, ah. Hmm. ire ni ó ní ogbè funfun lòun káwọ̀ tán lọ́rùn ifá ní kó nu omijì rẹ nù àwọn alálẹ̀ ìgbìmọ̀ rẹ̀ ò ní pa ọ́ lẹ́kún bẹ́ẹ̀ ni. bàbá hmm? ẹ jẹ́ ń sunkún ẹ jẹ́ ń sunkún bóyá tí n bá sun tí gbogbo ara mi dànù bóyá ara mi á jẹ́ fúyẹ́ àbí kí láǹfààní ilé ayé téèyàn wá téèyàn wá bíi aláìwà bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ la fẹ́ ayé mo ṣe ṣe ṣe ṣe náà ìrọ́mọ ń bí ọkọ tí mo tún gbójúlé pé àjọmọ sáré sọ̀tún sáré sósì ní àti gbà mọ́ mi lọ́wọ́ ìbàbà kẹ́sì mọ́ wò ó ìrẹ́ nígbà mi lọ́kọ bá wí o bí ó ṣe wípé ọlọ́mọ ló lọ́kọ lóòótọ́ hmm. ọlọ́mọ ló lọ́kọ. Hmm, o ò purọ́ àmọ́ ọlọ́mọ ló lọ́kọ lọ́dọ̀ àlàbí nìkan ò sọ kì í ṣe níbi gbogbo bí fati wínú. kò yé mi o. Hmm. àìtí ìdébùsọ̀ rẹ iní ń dà ọ́ láàmú kì í ṣe pọ́nmu ò sí lára rẹ. ibùsọ̀. ló ti jẹ́nu sórí Àbẹ̀ní. bàbá. tó o bá dé rẹ gangan sórí àyàbá ni ọ̀dọ̀ alábítọ̀ wáyé o kì í ṣe rẹ o bẹ́ẹ̀ sórí tó o bá dé ibùsọ̀ rẹ gangan. Ah! gbogbo nǹkan ni ó máa júṣe fún ọ ó bímọ ọ làlàáfíà òórò wo sáyé gbogbo nǹkan bá sì fẹ́ ṣe nù pẹ̀lú rọ̀ǹdọ́ máa ṣe. Hmm. bàbá tí n bá gbọ́ yín yé dáadáa nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ní ìsìn ni wípé alábí èsì ọkọ mi. Ah! sórí ifá lọ́sọ̀rọ̀ ìnúkọ́ mo rí ipò nífẹ̀ẹ́ alábí gangan ní òjé ń ti la ọ̀rọ̀ mẹ́lẹ̀ fún ọ látọjọ́ tó ti pẹ́ sórí ètò ẹlẹ́dùnmọ̀ rẹ̀ fún ọ ó ju gbogbo ètò ojókòó tí lọ́dún àlàbí yìí lọ ifá ló wí bẹ́ẹ̀ ọmọ yìí kì í mú sí èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ sórí tó o bá lè gbìyànjú ah! hmm. kó o gbìyànjú kó o palẹ̀ ẹrù rẹ mọ́kù lọ́dún àlàbí kó o tẹ̀síwájú ah! hmm. ó rí ibi tí eré rẹ eré rẹ tí yóò gbé ọ dé. ìfẹ́ yín ọ̀gá ìfẹ́ mo ti gbà ó yẹ ẹ fi sí níbo lẹ́ẹ̀ fi sí lè eh, ah, ọ̀gá ẹ ṣe. Lásùtù ah, ah, ọ̀gá. Ọmọ mọ̀ yí pé eh, ìpè afẹ́ yà yín lẹ́nu jẹ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu lóòótọ́ mo lè ṣaláì má pè yín ṣùgbọ́n wọ́n ní ìtọ̀nà ló lọ́yọ̀ so mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé omi tuntun ti rú ẹja tuntun ti wọ̀ bẹ̀ nínú ilé ipò abẹni ó ti yàtọ̀ ó ti kúrò ní um, um, so um, kò kí ń ṣe iná ní mọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ ó ti di ìyàwó mi. Ah, ah. E, ewu ni ah, ah. ẹ má bínú ó bá lójijì ní sà. Ghana sọ ewo ló bá ẹ lójijì mẹ mi ò understand. o fe kúrò mi kó padà sí Ghana yàbẹ́. rárá o torí kódà n ma lè mọ̀ náà gan ẹ lo GPS. mi ò lo so wàá ṣe jẹ́jẹ́ kó dẹ̀ ṣọ́ra kó fẹsẹ̀ múlẹ̀ kó má ṣubú so nǹkan tó important jù ni pé eni lati láti accord ẹ ní respect gẹ́gẹ́ bí ìyàwó mi ṣùtì ẹni tó bá kọ̀ tí o bá fún ní àpọ́nlé tó bá yẹ kí o fún onítọ̀ á pàdánù iṣẹ́ o. Ah. Ah! ọ̀rọ̀ ọmọ yàrá ẹ̀ bí èèyàn bá dánrú ẹ̀ wò ọ̀nà àtijọ́ àti mú dínú ṣé èèyàn mọ̀ pé ìyàwó ọ̀gẹ́ èèyàn ọ̀gẹ́ èèyàn ni ah, mọ̀mọ́ ẹ ra wọn. ọlọ́run mọ́ tiẹ̀ yóò ṣe wá nílé ọlá. àmín so nǹkan tí mo ní sọ fún yín náà ni ẹ ṣeun sa. ẹ ṣe gan thank you darling ṣé ká kúkú kọ́ tí wàá báyìí ní ìsìn ká kúkú bẹ̀rẹ̀ fàájì bí ká jókòó àbí á sáwẹ̀. Ah, ah, kí ni oh, ayé ṣe mo ní kí lẹ́ẹ̀ jẹ falẹ́ṣà. it's okay it's okay wọ́n rẹ̀ ẹ̀rọ agbọ̀n ọ̀sán. ẹ̀rọ ra ń bi ẹnu kínní o. ìgbà tí yẹn padà dé tọ́ yìí àbẹ kọ́nà òun fi wọ́n ṣe tẹ́ntẹ́ gòkè mọ́ ni. ẹ nǹkan hippopotamus ni ìtìrẹ fipò dá hippopo ẹ wo ẹ wá o wọ́n ní gbogbo ọ̀tẹ́ ẹ bá lè fún ìyá Fẹ́mi tí sí ìyàwó ọ̀gá Bello ní kẹ́ ẹ máa fún wọn. tọ́lọ́ ọ̀gá Bello gan wọ́n respect ìyàwó Ògúndé hmm. ah. bó ṣe jẹnu. ọlọ́wọ́ ni la sáwà báyìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ah. ní ká sí fagbá o. láti ẹ gbọ́dọ̀ sí fagbá báyìí. Hmm. ẹbọ kò fọ́nì náà nǹkan tó ń ṣẹlẹ̀ yóò fọ́nì ṣé kò ṣẹlẹ̀ rí ni ẹ̀dẹ̀ ń kára mọ ẹbí pé nǹkan tí ò ṣẹlẹ rẹ ah, ṣé ara kan ti. ṣé abẹ́ mọ̀ pé mi ò gbé láti rẹ̀ ngbà rírí ńlẹ̀ Ghana tí mo ti. ẹ lè rírí bíbí ìgbà ẹ̀kọ́ lè gbà lọ Ghana. ń mọ́ bínú gbà náà. Ah, ah, wọn máa ṣèké wọn lọ́rùn even if tọ́gà bá tẹ̀ wá wò pé staff wọn kọ̀ọ̀kan làwọn fẹ́ fẹ́ bó èmi ni mo wà ní best position now ah, ah, ìwà bẹ́ẹ̀ ni kò tiẹ̀ lè communicate kò lè kò lè dáwọ́rọ̀ sọ a kò máa sọ èdè báwo ni ọ̀gá ṣe máa go so low to Abẹ́ní Abẹ́ní of all people that cannot even communicate imagine dájúdájú kẹ́yìn máa máa ṣògùn i'm hundred percent sure of that ikú madam gan-an ní ìdá ọ̀tẹ̀ ó lè jọ nǹkan ló máa wà lẹ́yìn ẹ̀ because all of a sudden wọ́n lè sáré ń fẹ́ abẹ abẹ ni i can't believe it. mo mọ̀ pé ẹ láìkẹ́ ọsàn gan mo ṣe ní pé kí n bá yín rà. <laughs> kódà àmọ́ kí mo sọ fún yín kémi náà fẹ́ràn ọsàn tó mo fẹ́ràn gidi ni o ah, <laughs> ẹ ní ìdásí sọ fún mi pé ẹ láìkọ̀ ọ̀sán náà mm. gẹ́gẹ́ bí ọ̀gá tó ń bá mi ṣiṣẹ́ mo gbọ́dọ̀ mọ nǹkan tẹ́ ẹ like àti nǹkan tí ẹ like. Hmm. <laughs> ẹ ṣe. ẹ sọ tí mo dẹ̀ mú dání ó máa dùn gan dẹ̀ máa enjoy ẹ bóyá bóyá ripe dada. ọ̀rá ni. gan so mo ti ṣe tán sí màá kàn bá yín màá kàn bá yín gé ni ṣé ẹ fẹ́ kórè ẹ̀ kiri àbí kó. ẹ gé dọ́gbandọ́gba. oh yeah ok dọ́gbandọ́gba kò dẹ̀ ní bá lipstick yín jẹ́. ǹtọ́ lipstick. no o gbọ́dọ̀ mú ọsàn yẹn. why sir. no ìwọ ni kò mú fúnra ẹ. ẹ ah, eh, mo máa mú ọsàn torí ẹ̀ náà lò máa wó another one. no that particular one tó mú dání yẹn òun ló máa mú. ẹ jẹun o jẹun o fún mi lẹ́yìn tí wọ́n bá ń hó yìí wọ́n sì mú mi wọ́n ó wo. no ó yé mi ó yé òun òun ni kò mú. Eh, eh, ah o ṣe bá mò ń bẹ ṣeré kí ló máa ń dá máa kí ló ṣe ni ó yá mo sàn yẹn you see sọ́rí mo ṣe rí ẹ tó ti bẹ̀ sí ní romance ọ̀sán yẹn tó ń gé tó ń ṣe gbogbo ni mo ti pé same way tó ṣe fún fowó kẹ́ni apple o lè ṣe fẹ́ offer náà lọ́sàn. doyin báwo ló ṣe mọ̀ pé mo like apple. Ah, ah, ẹ mọ̀ pé màdámù mi lè jẹ́ àánú ìdẹ́gbọ́dọ̀ wà nù ilé kí n má mọ nǹkan tẹ́ like àti nǹkan tẹ́ like mm. so mo mọ̀ pé ẹ like apple kan táàtù àti wọn ṣe kẹ́ẹ̀tẹ̀ fún yín àti pé èmi gan ò ń ṣe àlejò mọ́ nínú ilé ìnà. Mm. <laughs> tó túmọ̀ sí wípé tí bí bá ti pẹ́ lára ọ̀sẹ̀ ó máa ń dọ̀ṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni o <laughs> ṣe mo dúpẹ́. yes ah, ah. wo ló ń pẹ́ lára ọṣẹ tó ń di ọṣẹ o ta oh. ta lọ ṣẹ. now i get it so ìwọ ló sọ fún Doyin wípé apple ni mo nífẹ̀ẹ́ sí jù. No. Àtọ àbá ọmọ pé brilliant na máa ń sọ pé smart. Hmm. Bẹ́ẹ̀ ló ṣe mọ̀ pé yẹ kó ra apple fún mi. Yeah, that's a good one. <laughs> Ṣé ẹ ní anything pẹ̀lú ẹ̀ kí n bá yín kí ẹ tán? Ọ̀nà àmọ̀ wa ọ̀kẹ́. Ṣé máa ń dẹ̀ ní anything? Máa ń lọ mú fúnra mi. Ẹ kọ́ mi hmm. mọ̀ pé mi ò láìkì rárá. èmi gùn fún ẹ jẹ. Ah, ìwọ mi nìyẹn. <laughs> wọ́n á kọ̀yàn lẹ́yìn kọ̀yàn lẹ́yìn. Hmm. same tactic tó fi pa fowó kẹ́ olófẹ́fẹ́ pàwọ́ náà kí ni mo ṣe fún ẹ̀dọ́ tó fi ń pa míyàwó. àmì ah, understand kò tẹ̀ ń sọ sáà eh, èmi kọ́ ni mo pàyàwó eh, yẹn. ẹ bẹ́ẹ̀ bá understand rẹ̀ ẹ mọ̀ ní tẹ́ ẹ mú dání káyìn náà wọ ẹ̀kẹ́ yẹn kẹ́ńkẹ́ń nígbà tí àwọn pé òsì nǹkan kan ń bẹ àbí. pápẹ́ ọkọ ló pàyàwó mi ọsàn tó wà lọ́wọ́ ẹ̀ yẹ bó ṣe sọ ó yá mú. mi ò mi mi lè mọ ọsàn yẹn bóyá máa wo tèmi. ok má wọlé. ní ọ̀ ó simple èmi tí mò ń bẹ rojọ́ ni ebi máa pọ ọlọ́pàá sí wọn bá a yanjú ẹ̀ ah, gbogbo kílẹ̀ òṣè náà. ẹjọ́ sa ẹjọ́ torí ọlọ́pàá yọ kò lé yẹn fẹ́. ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹjọ́ ẹjọ́ sa mo tún ṣe lè ní wípé ẹgbẹ́ jò sá. sọ tẹnu ẹ àbí kí ni. lótó lótó èdè mo pa wọ́. ìwọ ló pátá ni. ìdílé èmi ni mo pa wọ́. ẹ ṣe kí ni. ẹjọ sá kó tó ṣẹlẹ̀ lílé ẹ ti fowó kẹ́ wọ́n ṣe mí ni. Doyin, doyin, doyin kí ló ṣe kí ló kó sí kí ló wọ nínú ilé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bí ti báwo ó stupid fún question tó béèrè lọ́wọ́ mi yẹn ìwọ ń béèrè lọ́wọ́ tèmi pé kí ló ṣẹlẹ̀ ṣé ó yẹ kó múra bó ṣe múra yìí ẹ wo ṣé torí pé mo láìkẹ torí pé mo accept ẹ wọ́n fi sí àbí wọ́n gbẹ́ kó wọnú ilé wá bá mi ó wá bìlífù pé ó lè fi ọ̀yàyà gba ọkọ lọ́wọ́ mi àbí bẹ́ẹ̀ kọ́. mi mi understand kò tẹ́ ń sọ kò sí nǹkan tó bàjẹ́ nínú nǹkan tí mo wọ̀ yìí àti pé torí pé mo wà ń lé ni mi lè wọ́rù nǹkan báyìí jáde wò á mọ rúbà kò sí nǹkan tó bàjẹ́ nínú nǹkan tí mo wọ̀ yìí. kò sí tó ṣe kí ni ah, wọ́n tó mọ̀ pé ó fẹ́ rí òwò kí ló tó bọ́ sí street kó máa sọ̀rọ̀ ẹ̀ di egun oníhòòhò káàkiri ó wá ń wo òwò kú ọ nínú ilé ọkọ mi jọ tọkọ mi bá wà nílé kó máa wo gbogbo tó gbé kalẹ̀ kí ló ní síbi òní kí ló wà bẹ́ẹ̀ tí ó sì bẹ́ẹ̀ kí ló gbé síbẹ̀ síbi òní ó wá kó sí báyìí ó ń ṣọ́ọ̀ṣì ní ilé ọkọ lọ́kọ ó lè máa di agbádá gbolẹ̀ nínú ilé tí mo wà adébákọ ọmọkọ lọ́wọ́ mi àṣírí ẹ̀ tú aṣẹ́wó ni ẹ ò lè onídọ̀tí ni ẹ. ẹ má bínú i'm sorry ma. wọ́n á bẹ̀rẹ̀ bí oṣù wọ́n á bẹ̀ lẹ́dẹ̀ ìyàbọ̀ tó ṣe ń bẹ̀ mí yẹn ṣé nǹkan tí wọ́n ṣe ṣé nǹkan ṣé nǹkan ṣe nǹkan ọ̀dọ̀ sí ojú ọ̀sẹ̀ fún nǹkan tó ṣe. ẹ má bínú ẹ má bínú mi ò mọ páṣọ tí mo wọ̀ bàbá just mo rò pé bóyá mo wà nínú ilé mo ṣe mi ò dẹ̀ feel pé ó bad ẹ má bínú mà. inú ilé ẹ̀kọ́ ló wà inú ọkọ mi ni mo wà tó bá fẹ́ ṣòṣù tó fẹ́ ṣe gbalẹ̀ ọkọ tiẹ̀ lọ àbíkó kọ́gí síbi tí wọ́n ti mo kò manage ẹnu lé mo rà síta ní tó pé mo fìfẹ́ hàn sẹ́ni láyé láyé jẹ́ nǹkan tó wọ̀ yóò tó bá tún wọ̀ máa jẹ́ òwò ni máa fi ẹsẹ̀ sí ìwọ olóṣò aṣẹ́wó onídọ̀ oníṣọ́kú ṣe ọgbọ́nkọ́gbọ́nkọ́ ni ẹ kọ́ sí kí wọ́n wá tún mi jọ. wọn náà má bínú aṣẹ́wó onídọ̀tí onínàbì kú òwájú mi kúrò ní ẹ̀kọ́ lábẹ́gbẹ́lábẹ́lẹ̀ kọ́kọ́ ní tó wọlé aṣẹ́wó gbọ́kọ́gbọ́kọ́ oníhò onídọ̀tí wọ́n kan tó kó sí inú mi ọkọ lọ́kọ. wọn fẹ́ fi owó owó síbi tó owó gbé. ló bá tán. mi ò dé ní intention láti pawọ́ mo fẹ́ kí wọ́n kàn sún fún mi kémi náà lè ra ayé ìjókòó yìí ṣùgbọ́n wọ́n kàn wọ́n sún fún mi mo ṣe wò pé kí n mú wọn kúrò lọ́nà. ẹ má bínú ẹ má bínú sá. ẹ jọ sá ẹ jọ sá ọkọ mi ọkọ mi ọkọ mi dákun ọkọ mi dákun ẹ dákun ẹ dákun ẹ sinmi ẹ dákun. now now okay àti gbọ́n nǹkan tí fowókẹ́ ṣe fún ẹ tó fi pa kí ló ń ṣe fún ẹ tó fi pa ẹ ṣẹ́wọ̀n làbẹ̀ ní túṣẹ̀ yìí. àbí kí n mo ṣe mo ṣàṣẹ̀ṣẹ̀ dé ni kí n mo ṣe kí lè mi ṣe. lọ́wọ́ ẹ kí ẹni ẹlẹ́ni jẹ ṣe wá àbí ní bá dé ẹni bí tí yóò ṣe sí ni torí mo ṣe wo pé kí kí mo láì sàdìẹ torí Ọlọ́run so ojú àánú ló kó bá mi sìn àbí tó lè ṣe ogún ni mo ṣe tó fi ṣe ogún lè fún mi kí ni mo ṣe fún ẹ mo ń ṣàánú èèyàn ni mo ṣàánú ẹ ni. ṣé wọn rò pé bí mo ṣe wá kí ẹ lọ́fíìsì yóò dà. ah ó dá náà. èmi rò pé kó ló máa ń lọ máa rò pé kí ló dé tí mo wá bẹ lọ́fíìsì. báwo ni ṣe máa sọ pé junior omi wá ṣe lọ́fíìsì o ìwọ ló lọ́fíìsì ẹ̀ náà so anytime tó bá wọn èlò lè wà. ok kó dé pàtó dẹ̀bẹ̀ ni wípé wàhálà mi ti ń pọ̀ jù. oh so ẹni burú mọ̀. kí ni ìtumọ̀ yẹn. Ah, <laughs> oh understand ah, ìwọ fún ẹ mọ̀ pé òkè ṣe ẹran rírọ̀. ìdá ọkọ mi má hmm. bínú hmm. má bínú sí mi. ẹ eh, jọ̀wọ́ dúró ṣé o ní nǹkan tó ń ṣe lọ́fíìsì ni. Eh, kọ́ mi. tí <laughs> mo ṣe ní kí wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ mi lọ́fíìsì ẹ̀. Oh, Doyin. Ah, Doyin. Àwọn àyíjà àwọn àmàní. Báwo ni iṣẹ́ wa? Ẹ náà pàṣẹ. Àwọn àbúrò mi kọ́. Wọ́n wà lálàáfíà. Báwo jẹ́ níṣẹ́? <laughs> Àwa surprise parí ilé ni. Ah, ah. Ṣé ẹ fẹ́ kí wá síbí bàyára ni? Ah, ẹ kì í dédé wá síbí náà ni. Ó jà ó ti wá bẹ̀rẹ̀ náà ni. Hmm. Oh, oh, that's great, that's great. Darling, kí um, project ibi tí mo ní mo fẹ́ lọ yanjú yẹn? Oh, oh ok olóṣè parí ẹ̀ yeah now um, I think this is a good time yeah there's something tí mo ti rò pé bóyá tí mo bá délé ni mo máa bá ẹ sọ tẹ́lẹ̀ but I think I should settle it now um, doyin okay so bá mi sọ̀rọ̀ kan mọ̀ pé okay when I get home I'll tell you. ẹ eh, kí ni problem. Yeah. Uh, mm. Not problem. Rapo ní little issue pẹ̀lú accommodation. Oh, sorry. Ẹ ṣe mi. Ṣé ó di nǹkan tó kà láyà àwọn sọ ẹkún ẹ bóyá kò ń fiṣẹ́ lẹ́nu for now ẹ kò ń wábì kan kí ló ṣẹlẹ̀ sọ fún mi ẹ ò ní àwọn issues. Ó ṣá rògbẹ́jọ́ the major one tó ṣàwọn bẹ́ẹ̀ ni pé ó kàn fẹ́ bì kan tó máa fún bíi one two three months. Àní okay. Wow. Well, èmi pẹ̀lú ìyàwó mi pẹ̀lú àwọn ọmọ mi la wà nílé uh, well <laughs> o lè rí manage but mi ò lè dá fún ní reply i need to come home and uh, discuss with my wife unfortunately you are here so ọjọ́ wẹ́ o. ṣé Doyin ló decide láti wá sọ́dọ̀ wa ni àbí wọ́n ló kàn suggest pé kó máa bọ̀ lọ́dọ̀ wa. wá kí n fẹ́ ní kó wá ṣe lọ́dọ̀ wa ó ní o sọ̀rọ̀ náà Doyin mo kàn ní issue pẹ̀lú accommodation ni so mo kàn feel pé ńgbà tí boys quarter wà bẹ́ẹ̀ ní inú ilé and kò sí anybody tó ń lò rẹ̀ mo ṣe bá wọn sọ̀rọ̀ pé kí n kàn maybe one or two months tí n bá ti get um, accommodation mo máa mo máa move out ma. Hmm. o dey mind láti move in sí boss quarter. mi ò ah mi ò mind o even if it's a room i don't mind Eh. bẹ́ẹ̀ ni ìwọ ló nílé ẹ. yes ma anyway inú ògbà láyé ògbà tó bá sì mọ̀ pé o máa manage. Ah, ah, you're welcome welcome. <laughs> ah ah o tó yẹn jàyè máa yẹn bára sẹ́rẹ̀. so níbo ni mo ti get it wrong sọ fún mi náà àbí mo kọ́ mi fẹ́ sẹ́rí ni. rárá mo kò láìkì yìí dé sọ. <laughs> kí n bọ̀ ọ̀bẹ kí ni kí ni kí ni máa sọ. ọlọ́run mo máa kẹrin mẹ́rú olórí burúkú wo ni mo gbà sílẹ̀ yìí. ọkàn láìkì rẹ̀ ọkàn láìkì rẹ̀ sọ̀rọ̀ sọ. má mi fà ẹ̀ gbogbo gbogbo ẹ̀rọ pátápátá o ni mo ti kó sí orí fóònù bíbá. Ah! ẹjọ́ torí ọ̀la ẹjọ́ ẹjọ́ ní uh, ìtẹ́jọ́. inspector um, Goriola ló ń sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ uh, ẹ jọ máa ní ọ́fíìsà kan lọ́dọ̀ mi nísinsìnyí ẹ uh, ah! eh, eh, criminal ni ẹ kàn wà armed criminal náà fẹ́ mú ìfà mọ́dúrà ni. Ah, ó ti ó ti pa ẹnìkan tẹ́lẹ̀ ó tún ti wá jẹ́ wọ́n sì ń pòun fẹ́ pa ẹlòmíì so another murder attempt. Yeah. Eh, mo ní mo ti record gbogbo ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ lórí fóònù mi eh, self confession ni so kò sí nǹkan kan kò lè lọ lọ́kẹ̀. <laughs> ẹjọ́ ẹjọ́ torí ọlọ ẹ. Oh, oh. ẹjọ́ ẹjọ́ torí ọlọ. sọ ìtẹ̀rù ibùdó nílé ayé sọ ìtẹ̀rù ibùdó re òwe, omidé mi ayọ̀ orí. Omidé re òwe, omidé mi ayọ̀ mi wá. Ibùsọ̀ nílé oníbùdó láyé. Ibùsọ̀ nílé oníbùdó láyé o. Ibùsọ̀ nílé oníbùdó láyé. Ibùsọ̀ nílé oníbùdó láyé o. Ẹnìkan bẹ ṣẹ́ sí kedere o. Ìgboro ayé gangan o mọ̀nìkìrì ń bẹ nígbó dídùn màwúrú wo ẹ̀yin fọ́kárọ́ mẹ́dìyẹ tó ní rògbò. orí ẹni ló ń yọ ní. orí mi yà.